إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ألم وبا أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري إذن لك ولتن عمدة الأحكام èyí tí a ma gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ lórí pípa ìrún méjì pọ̀ nígbàtí a bá ń bẹ lórí ìrìn àjò bákanáà ìdíhunkù nígbàtí a bá ń bẹ lórí ìrìn àjò eléyìí ni tí a ma gbéyàwó ní àárọ̀ yìí إن شاء الله عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع في السفر بين صلاة الظهر والعصر إذا كان على ظهر صير ويجمع بين المغرب والإشاء إقبله òun náà ni wípé irun kọ̀ọ̀kan agbọ̀rọ̀ kí ní àsìkò rẹ̀ irun àílà tí a ń pè ní zoro agbọ̀rọ̀ kí ní àsìkò rẹ̀ a dẹ̀ ti ṣàlàyé eléyìí fúnra wa òun náà ni ìgbà tí oòrùn bá yẹ kúrò látàrí tó ṣe pé a mọ́ vérí ní àsìkò kan sí àsìkò kan, sí ìgbà mí òun akílìyè e látàrí ní nǹkan bí aago méjìlá méjìlá àbọ̀ kọjá díẹ̀ àbí ká ní aago kan kú bí ogún ìṣẹ́jú òun àti yè e látàrí ngbà mí ngbà mí ìdẹ̀ ní aago kan ó lè mọ́ ti yè látàrí so a mọ́ ní àsìkò kan sí àsìkò kan irun alásárì èyí tí a mọ̀ sí irun aláásìrì eléyìí náà a mọ̀ vérì ní àsìkò kan sí àsìkò kan ìgbà míì ó lè jẹ́ bóyá bí 10 minutes to 4 àbí quarter to 4 irun aṣù lè ti wọlé ìgbà míì dẹ̀ ní ó lè jẹ́ pé ago gangan ni ó wọlé ìgbà míì ó lè jẹ́ aago mẹ́rin kọjá bí ìṣẹ́jú mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún àbógún ìṣẹ́jú tó túmọ̀ sí wípé ká ní afíksì irun alaasiri afíksì sí aago mẹ́rin mistake a máa wáyé lọ́pọ̀lọpọ̀ ọgbà fáwọn tó máa ń ṣe báyìí kọ́nà ọba kó ṣàánú wa irun magrib onígbà tóun bá tó wọ tóun ò bá wọ àlẹ́tọ́ àti kírun magrib ẹni tó bá kí irun magrib ṣíwájú kórun tó wọ̀ tó dẹ̀ mọ̀ọ́mọ̀ kí irú èyàn bẹ́ẹ̀ ó jáde kúrò ní islam ni ṣùgbọ́n tó bá ṣe mistake kí yóò tún irun náà kí irun iṣá onígbà tí ìmọ́lẹ̀ pupa tó ṣẹ́kù nígbà tó nu bá lọ́wọ́ tó bá di pé ìmọ́lẹ̀ pupa yìí tó bá di pé ó kúrò lójú sánmà níbi tí oòrùn ti ń wọ̀ eléyìí ni ó sọ fún wa pé irun ìṣá ìwọlé irun àṣùbá àsìkò títí ẹ̀ òun náà nígbà tí ìmọ́lẹ̀ funfun tí ma padà di bí pupa tó bá yọ níbi tí oòrùn ti ma ń yọ eléyìí ni ó sọ fún wa pé àsìkò àṣùbá wọlé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní iná sọ́lá takanat alalmini na kitaban mokuta ọlọ́ni dájúdájú irun in tí a ti fi àsìkò sí ni fún àwọn olùgbàgbó òdodo olùgbàgbó òdodo ní kírun àfìgbà tí àsìkò rẹ̀ bá wọlé eléyìí tá fi so pọ̀ mọ́ topic tí a fẹ́ discuss láàárọ̀ yìí òun náà ni ipa irun méjì pọ̀ ìgbà tá a bá sọ pé irun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀ ewúlàpọ̀ tó sọ wípé a lè pàrún méjì pọ̀ tó ṣe pé táàbá kírun ní àsìkò rẹ̀ ó léwu bàtọ́lọ́wọ́ bá subhana wa ta'ala ń sọ nípa àwọn èèyàn kan wọ́n wá wá lẹ́yìn àwọn tààrù yìí adọ́rù sọ́láta ọlọ́run ni wọ́n ń kírun ṣùgbọ́n wọn kí wọn sásìkò rẹ̀ wọ́n tábà ṣahawat yòdò yìí ayé ni wọ́n lé káàkiri ọlọ́run ọba subhanahu wa ta'ala ni fasaufa yalkauna ghayan àwọn ẹni wọ̀nyí ìyà ni ó jẹ́ ti wọ́n wájú ọlọ́run bá túbánu wọn tó gbọ́ fáwọláìkà yẹ tukulu na aljanna tawala yuzlamu na ṣe a ọlọ́ni àwọn èèyàn bẹ́ẹ̀ àádìkún wọ aljanna nígbà tí wọ́n bá túbá tán jáwọ́ bí pátipáti tán bẹ̀rẹ̀ sí ní kírun sí àsìkò rẹ̀ ọlọ́ni àníṣàbù sí kankan fún wọn pẹ̀lú gbogbo eléyìí bóòlá ṣe máa sọ wípé a lè pa irun méjì papọ̀ gẹ́gẹ́ bí n tó ti rinlẹ̀ ipe ẹ̀sìn yìí kò ń ṣe ẹ̀sìn mi bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó dá wa ni ọlọ́wọ́ ọba tó so eléyìí òun náà ló tún sọ báyìí lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ipe ẹ lè pa àwọn irun kan pọ̀ mọ́ra wọn nígbà tẹ́ ẹ bá ń bẹ lórí àjò ẹ lè pa àwọn irun tó túmọ̀ sí pé ẹ̀sìn islam àmú gbogbo ẹ̀ lápapọ̀ ni a ní mú apá kan ká sọ apá kejì nu lára tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi fún anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ni pé condition a máa ṣẹlẹ̀ ń gbà míì tí ó fa pé kéèyàn pa irun méjì papọ̀ ṣùgbọ́n irun méjì wo la lè papọ̀ mọ́ra wọn irun méjì ta lè papọ̀ òun ni ká pa irun zuru tí a mọ̀ sí àyílá àti irun asiri tí a mọ̀ sí irun alásàrì kápá méjèèjì papọ̀ tá a bá ń bẹ nínú àwọn conditions tí ọlọ́wọ́n wa subhana wa ta'ala tí ó fi ìgbàláyè sí àbí kó ṣe wípé irun magrib àti irun ishai láàpapọ̀ a lè pa irun alásàrì papọ̀ mọ́ magrib eléyìí ò sínú tí ọlọ́wọ́n bá yọ̀ǹda fún wa ẹni tó bá ṣe é kó mọ̀ pó ń ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹlòmí ó lè jẹ́ pé àwọn mítí nìkan ní olóhun attendee sí torí ẹ̀ kò nílé kí irun alásàrí lásìkò ní yóò ẹ̀ṣẹ̀ máa kí lẹ́yìn gbà tí oòrùn bá ti wọ̀ irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ níwájú ọlọ́wọ́ ọba anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó ṣe pé ìrùn àlásàrì bọ́ fún tí ò rí kí tí ìrùn àlásàrì tó fi kọjá tí òun fi wọ̀ bí ẹni tó ṣe kó ṣàfẹ́kú àwọn ẹbí ẹni kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa so gbogbo tó bá wù ká wà nínú iṣẹ́ nínú mítìnì agbọ́rọ̀ gbìyànjú kó ṣe wípé ìrùn àlásàrì àjò bọ́ fún wa tá a fi máa lọ jàn pọ̀ mọ́ ìrùn mọ́gírèbù yìí tí èbá ibọ́ ní ká kí bá bá ṣe lágbára mọ́ kódà kó ṣe pórí ìjòkó láti kí ìyẹn ká nípa wà nínú condition tó ṣe pé ọlọ́run wa subhanahu wa ta'ala fọwọ́ sí ṣùgbọ́n tó yẹ pé yẹn kan ṣe mítí nìkan ni àfi kéèyàn dìde kúrò ń bẹ́ẹ̀ bẹ́yìn ò bá dìde kúrò ń bẹ́ẹ̀ ìbínú ọlọ́run wa nírú èèyàn bẹ́ẹ̀ ń kọ invite lórí ààrẹ lára ìníkàkún ولنبوى محمد صلى الله عليه وسلم لفن من فاتته صلاة العصر فكأنما وتر أهله ẹni tí irun àlásàrí bá bọ́ fún bí ẹni tó ṣàfẹ́kù àwọn ẹbí rẹ̀ ni òun ló fọ́ tó ń jẹ́ pé síwájú eléyìí anábíwá muhammad sallá asalam gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ta ti kà sẹ́yìn wọ́n bẹ lójú ogun tí ogun yẹn ní agbára gan débi pé anábíwá muhammad sallá asalam ò lè rí irun asiriki torí àwọn ọ̀tá ń lé wọn ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó wá sọ kalẹ̀ àyà tó ń sọ fún wọn bí wọ́n ṣe mọ́ kírun tó bá ń bẹ nírú situation tó le bẹ́ẹ̀ eléyìí sọ fún wa pàtàkì irun kíkà kí sásìkò rẹ̀ àwọn irun tí ẹ̀sìn dẹ̀ gbà wá láyé ipa lè pa méjì papọ̀ nú wọn zuri àti asri magrib àti ishai àwọn situation wo lára àwọn situation yẹn òun náà ni tá a bá ń bẹ lórí ìrìn àjò tá a bá ń bẹ lórí ìrìn àjò a lè pa zuri àtàsírí papọ̀ a lè pa magrib àti ìṣá ìpapọ̀ eléyìí ló fa tó fi jẹ́ pé abdullahi bin abbas rọ̀jàláwà anhuma qal osama ipe kánà rasulullah isallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba yẹ̀ṣmáwù fi sáfar a máa papọ̀ níbi ìrìn àjò bẹ́yìn na sọ́lá ti zuri wal irun zuri àti irun asiri ìdàkánà aláàbáhàrí sayir tó bá ń bá ìrìn àjò ẹ̀ lọ wọ̀yẹ́ṣì máa wò bẹ́yìn el maghrib ìṣá àdẹ̀mọ́ pa ìrún maghrib àti ìrún ìṣá ìpapọ̀ náà tó bá ń bá ìrìn àjò rẹ̀ lọ náà àkọ́kọ́ ilé ìfìrin ilẹ̀ pé tá a bá ń travel lápèjúwe ẹni tó gbéra láti ìlú èkó tó ń àbò ń lọ síbi ọ̀ṣun àbò ń lọ sí ọ̀yọ́ ó wá dé ó jáde kúrò ní tógéètì èkó ó wọ tógéètì míì àbò ti kúrò ó ti wọnú ìlú mi tó ṣe pé wọn á ní kò sí ìlú èkó mọ́ pẹ̀lú àníyàn pé òun ṣe ìrìn àjò yẹn tó ti múra ìrìn àjò kúrò lé tó dẹ̀ ti jáde kúrò nínú ìlú èkó ó ti kúrò nínú báńdì èkó ó ti wọnú ìlú mi irú èyàn bẹ́ẹ̀ ó lè pa irun méjì pọ̀ lápèjúwe ìrùn àyílà bá nírú situation bẹ́ẹ̀ tó bá kírun àyílà rẹ̀ kódà kó ṣe pé ìrùn àlásárì ò tí wọlé ó lè kírun àlásárì tiẹ̀ bóò ní irú èyàn báyìí gbàtọ́nà wá ní sọ́látẹ̀ kánẹt alìmọ́mìnà kìtàbà nùkúta èrú ń tà ti fàsìkò sí ni fún àwọn olùgbàgbòdòdó bẹ́ẹ̀ ni àsìkò tọ́lọ́wọ́n ọba yọnda fún arìnrìn àjò òun lélẹ́yìí pé ó lè mú ìrùn alásàrì rẹ̀ wá kó mú wá sí àsìkò ìrùn irú èèyàn bẹ́ẹ̀ ó wo póhùn òní kí zúrì hun tóun bá débi lọ lópin ìgbà tó ṣe pé n tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ni pé àsìkò asri lòun á sì débẹ̀ lọ kí níbi tó lọ. gbàsìkò orun ti wọlé bẹ́ẹ̀ ni àsìkò tọ́lọ́wọ́ bá tún yọ̀ǹda fóun nìyẹn kó mọ jẹ́ extra sí ti tàwọn yòókù so eléyìí ni tí anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam àmọ́ ṣe ngbà míì tí anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam bá bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ tí àsìkò àyílá bá tó yóò sọ̀kalẹ̀ yóò kí àyílá yóò kala sáré ngbà míì dẹ̀ ní yóò lọ pa méjèèjì papọ̀ ìyẹn àyílá ti àlásáré ngbà tó bá dé bí abi tó ń lọ àbí ó lè mọ́ ti débi tó ń lọ náà tó ṣe mẹ́ lórí ní àjò yẹn ó lè dìlé irun àyílà títí di àsìkò tí irun àlásáré wọlé yóò wá kí méjèèjì papọ̀ ọlọ́run ọba ló yọ̀ǹda fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó mú ẹ̀sìn lé fún wa ó ṣàlàyé tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó yọ̀ǹda fún so eléyìí lára nǹkan tó wà pàmísíbù ni náà kò ń ṣe dandan ni pé arìnrìn àjò gbọ́dọ̀ pa ìrún méjì pọ̀ kò ń ṣe dandan bẹ́ẹ̀ ni àní sọ pé mustahabu ni that is nǹkan tí ẹ̀sìn fẹ́ ká ṣe ṣùgbọ́n ipò mubah ló wà onìkan tó wà pàmísíbù bẹ́yàn bá wo pé òun ṣe rìn àjò òun ó kí zúrì lásìkò rẹ̀ tí òun ó tún kọ̀ntínú rìn àjò tó bá tún di àsìkò alásàrí òun ó tún kí bá láìfẹ́ kò fi nǹkan tó kò fi nǹkan kan lẹ́nu ẹ̀sìn ipò mùbáhà ní ìjámù wa ká kọ̀mbáìnì irun méjì tí ọlọ́wọ́ bá yọ̀ǹda fún wa láti kọ̀mbáìnì ipò in tó wà pàmísíbù ló wà kò ń ṣe ipò tó wà compulsory àbí ipò nǹkan tá a sọ pé mustahabu ni so ilé jẹ́ nǹkan tí ó pàtàkì náà téèyàn bá débi téèyàn ń lọ lápèjúwe ẹni tó jáde nílùú èkó tó ń lọ sí bí abirú ìbàdàn ó wá dénú ìbàdàn ṣóṣì tún lè mọ ṣe jámù náà kó mọ kọ̀m̀báìnì ìrún zuri àti asiri ńgbà tó ti débi tó ń lọ àwọn afáàmì ní eléyìí ò torí pé ó ti débi tí ó ń lọ àbí ó ti débi tó ṣe pé yóò sinmi téèyàn bá ń bẹ lórí ìrìn àjò gangan ni that is ó ń rìn lọ ó ń bẹ lórí ìrìn àjò kó ṣe pó ti débì kan tó ṣe pé yóò tún lo bí ọjọ́ kan bẹ́ àbí yóò lo bí ìdajì ọjọ́ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n náà ni pé kò sí nǹkan tó burú bí eléyìí náà gẹ́gẹ́ bí muhammed jabal rajallahu anhu bó ṣe sọ ó ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam àwọn ń bẹ lórí ìrìn àjò ìgbà táwọn débì kan àwọn sinmi àwọn lo bí ọjọ́ kan bẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ìrùn zuri àti asri tó ó jẹ méjèèjì papọ̀ ó wọlé padà nígbà tó tún yá anamsọ́lá sam tún jáde ó tún para jẹ magreba àti iṣẹ́ ìpapọ̀ ó tún wọnú tẹ́ǹtì rẹ̀ padà tó túmọ̀ sí pé kò sí nǹkan tó burú náà téèyàn bá débi téèyàn lọ láti lè jẹ èrò méjì papọ̀ nígbà téèyàn bá jẹ́ arìnrìn náà ṣé a lè sọ pé torí pa jẹ́ arìnrìn-àjò káwọn lọ kí irun níjàmọ́ lẹ́yìn àwọn ará alé eléyìí kò ń ṣe nǹkan tó dáa tó kò ń ṣe nǹkan tí ó dáa tó tá a bá jẹ́ arìnrìn àjò náà tá a bá débi tá a ń lọ àbá débi kan à ń sinmi ń bẹ̀ àwọn èèyàn wá ń kí irun jẹ̀mọ́ àwọn ará alé ń kí irun jẹ̀mọ́ ká bá wọn kí ká bá wọn kí ká kí lẹ́yìn wọn eléyìí òun nìkan tó dáa àkọ́kọ́ òun ni pé tá a bá bá wọn kí ó lè mọ òyìnbó rorokuro ń pa wa wọ́n lè pe àwọn eléyìí ò kí n kírun ni ó yẹ̀ṣẹ̀ ní di explanation pé ẹ arìnrìn àjò ni wá ẹlòmídẹ̀ ni wọ́n gbọ́ yé so nǹkan tí ó mú àwọn èrò rí burúkú àbí àwọn èròkúrò tí ó mú wá sí ọkàn àwọn èèyàn ń pa èèyàn gbọ́dọ̀ níyànjú àti jìnà sí àfi tó wá ṣe wípé ó rẹ̀yàn gan tó yẹ pé yàn ní láti sinmi irú situation bẹ́ẹ̀ èèyàn lè avoid pé bí ó ń kírun pẹ̀lú àwọn ará ilé bóyá tó bá ṣe pé àwọn kan fúnra wọn tó jẹ̀mọ́ kan kí jẹ̀mọ́ láàrin ara wọn táwọn bá dẹ̀ tó jẹ̀mọ́ tó yẹ pé òun nìkan náà ni ó lè dárun ẹ̀ kí kó sùn tó bá yẹ kó fẹ́ sùn ni ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó yọ̀ǹda fún ìlú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó náà bá lókun kó lọ mọ́ṣáláṣí àwọn jẹ̀mọ́ tó ń bẹ ní àwùjọ yẹ kó bá wọn kírun eléyìí ni tí ó dáa fún jùlọ eléyìí ni nǹkan tó ṣe wípé yóò dẹ̀ mú àwọn ìrùkúrò táwọn èmi lè fẹ́ mọ́ òun parẹ̀ tí ó gbé kúrò so eléyìí òun ni ọ̀rọ̀ lórí ìpa ìrùn méjì pọ̀ gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa ìrùn zúdà tá a sì dalè papọ̀ ìrùn magrib àti ìṣáì àlèpa méjì yẹn náà papọ̀ à ń pa alásàrè papọ̀ mọ́ magrib bẹ́ẹ̀ la kí ń pa ìṣáì papọ̀ mọ́ àṣùbà àlèlè pa àṣùbá náà papọ̀ mọ́ ìrùn àyílá àwọn ọ̀run méjì ta lè papọ̀ mọ́ra wọn òun ta asiri magrib àti ishai náà èyí tí a fa amúwá ń gẹ́gẹ́ bí topic òun ni fi sáfà tábà ń bẹ̀rẹ̀ ìrìn àjò ṣé nǹkan kan lè wàrà ti pé ká pa ìrùn méjì papọ̀ láì ń ṣe ìrìn bẹ́ẹ̀ ni nǹkan mìíràn lè wàrà ti pé ká pa ìrùn méjì papọ̀ láì ṣe pá ń bẹ lórí ìgbà mí ẹlòmí lè jẹ́ bóyá aláàrẹ tó ṣe pé ìnira mú gan ó ní láti rest irú situation bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó lè pa irun méjì papọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé reason tó ń kàn fi parun méjì papọ̀ òun nítorí ààrẹ kò ń ṣe torí kó ń ṣe ìrìn àjò òun ló fi jẹ́ pé ká pa irun méjì papọ̀ kò ń ṣe fún ìrìn àjò nìkan àwọn other reasons other conditions náà lè wá tó ṣe yí pé yóò jẹ́ kó lè pa ẹ̀rù méjì pọ̀ lára rẹ̀ lẹni tó ṣe pé kò ṣe pó rẹ̀ òun ṣùgbọ́n gangan fún rẹ̀ ló ń mójútó aláàrẹ̀ lápèjúwe dókítà tó ṣe pó àtẹ́ǹdì sí aláàrẹ̀ lọ́wọ́ àbí surgeon tó ṣe pó òun ló fẹ́ ọpẹ́rẹ́tì aláàrẹ̀ àsìkò tí ó ọpẹ́rẹ́tì ẹ̀ ó ní àsìkò irun tó ṣe pó bá lóhun ọpẹ́rẹ́tì lásìkò gbà ẹ̀ ó ṣeéṣe kó ṣe pé kí aláàrẹ̀ ti jẹ́ pé ọlọ́run ọba bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gbìyànjú àti save ẹ̀mí náà irú situation bẹ́ẹ̀ irú surgeon báyẹn ó lè jẹ irun méjì papọ̀ ní irun àyílà àti irun àlásárì bí a ní àsìkò àyílà ní àbí ní àsìkò àlásárì kí ni ta fẹ́ ló ń bi eléyìí o ni pé àwọn reasons yẹn pọ̀ lára ẹ̀ náà ni pé kójò máa rọ̀ òjò ń rọ̀ àwọn kan bẹnu mọ́ṣáláṣí fún àwọn tó ń bẹnu mọ́ṣáláṣí nígbà tójò ń rọ̀ tàbá lójò ń rọ̀ kò ń ṣe pé òjò ń fún là ń sọ òjò tó lè tutù aṣọ ẹni tó bá bọ́ síbẹ̀ tó ṣe pé ẹnìyàn ó so kì ńgbà tí èèbá ìdébi tó ń lọ ìgbà tí èèbá ìdélé tó bá lóun kúrò ní mọ́ṣáláṣí yóò tutù wọnú lé ni irú òjò bẹ́ẹ̀ fáwọn tó máa ń bẹ nu mọ́ṣáláṣí islam fún wọn ní ìgbàláyé àti jan èrún méjì papọ̀ zuri àti asiri wọ́n lè jan papọ̀ bẹ́ẹ̀ náà ni ishai àti maghrib wọ́n lè jan papọ̀ kò ń ṣe torí pé wọ́n ṣèrìn àjò bọ̀ torí pé kí ni òjò ń rọ̀ àwọn dẹ̀ ń bẹ nu mọ́ṣáláṣí that is wọ́n ń bẹ níta lé wọn náà meléyìí ẹni tó ń bẹ nu ilé rẹ̀ owó lọ́pọ̀túnítì yẹn kí wọ́n ní àkílẹ̀ tó jọrún pọ̀ ẹ̀rí pójú ń rọ̀ ni inú yàrá ẹ̀ náà ló wà tó o bá lè bọ́ta lọ kírun ní àsìkò tí irun kejì bá wọlé torí pójú ń rọ̀ ó nínú ilé ẹ̀ lásìkò rẹ̀ náà ni ṣùgbọ́n àwọn tó ń bẹ nu mọ́ṣáláṣí ìgbàláyè ń bẹ fáwọn láti jẹ ìrún méjì papọ̀ nítorí pé kí ni òjò ń rọ̀ ń ta bẹ́ẹ̀ ni àwọn ń bẹ nínú mọ́ṣáláṣí eléyìí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó yọ̀ǹda rẹ̀ òun ló fọ́ àtọ́fù jẹ́ pé abdullahi bin abbas rọ̀jọ̀lá anhu ó ní jama'a rasulullah sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ na zori wa la'asiri maghrib wa isha' anábì papọ̀ èrò zúdà tásírì èrò magrib àti ìṣáì min ghairi khawfin wala matar ó ń ṣe pọ́n ń bẹ lórí náà ń bẹ níbi ìbẹ̀rù àbí wọ́n ń bẹ níbi ìpójú òǹrọ̀ nínú ẹgbà wa mi min ghairi safarin wala matar ó ń ṣe pójú òǹrọ̀ kó dẹ̀ ń ṣe pé wọ́n ń ṣe ìrìn àjò so in tó lè fa ká combine méjì pọ̀ náà lára àwọn mistakes míì tí àwọn míì wọ́n ń ṣe nípa ọ̀rọ̀ òjò ní wá ti rí pé kí ní ṣe bí ẹni sú díẹ̀ wọ́n ni ẹja ṣe jámù àbójò rọra kánlẹ̀ díẹ̀ tó ṣe pẹ́ni tó ń bẹ́nu rẹ̀ ní kò tútù aṣọ rẹ̀ débi pé yóò wà sók wọ́n ni ẹja ṣe jámù eléyìí kò sáfẹ́ ẹ̀sìn tó gba wọlé kò sí àfẹ́ ẹ̀sìn tó gba yóò wọlé àwọn tí wọ́n sì rọ̀ lórí ẹ̀ òun làwọn tó sọ pé a lè ṣe combination irun ńgbà tí ó jò tí ó tutù aṣọ wa bá ń bẹ tí ó mú wa sók àwọn iná sì rọ̀ lórí ẹ̀ àwọn míì ń bẹ tó ṣe pé wọ́n gbà wípé a lè ṣe combination òjò bá rọ̀ káṣọ tutù gẹ́gẹ́ bí àwọn hànàfíà wọn gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀lìkí àtọ́pọ̀lọpọ̀ ọ̀nà láwọn tẹ̀lé nàìjíríà ń bíbà yìí ìhun magrib àti ṣáì nìkan làwọn gbà pa lè ṣerú ẹ̀ fún torí pé wọ́n bìlì pé gbogbo ilẹ̀ àti dúdú òkùnkùn ó ti mọ bẹ́ẹ̀ so àwọn èèyàn tán bá láàfẹ́ wá kírun gbá ẹ tójú ọdẹ ń rọ irú yẹn ó lè fa wípé kí àwọn èèyàn kan máa ṣubú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kán ṣe jámù ní àsìkò mọ́ gbìp kí n kálukú kó mọ lọlé rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìlẹ̀kí àwọn gba yìí wọlé ṣùgbọ́n zúdà tá sí wọ́n gbà wípé ojú ọjọ́ ó sì mọ́ dáadáa so ayẹ́sì tí ó ṣẹlẹ̀ onípẹ́ni tó bá ń bẹnu mọ́ṣáláṣí tí ò rí bí jáde kan dúró di àsìkò tí òjò ìdá tí àsìkò ìrùn olóò fi wọlé tún ìkírùn ẹni tó bá dẹ̀ ń bẹnu ilé tó ń wọlé wá nítorí òjò kó kírun nu ilé ṣùgbọ́n pàtàkì tán bẹnu mọ́ṣáláṣí wọ́n láwọn ẹ̀njọ́ ìta mọ̀ jámù wọn ni rárá eléyìí ò tọ́ lọ́sàn ṣùgbọ́n tọ́ ní ìrùn magrib àti ìrùn school of thought lóríṣiríṣi wọ́n ní oríṣiríṣi ọ̀rọ̀ lórí combination ìrùn nítorí òjò ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jùlọ òun náà ni pé yẹn lè ṣe é lọ́sàn ni ó àti ní òòrùn ni that is ní alẹ́ lópin ìgbà tó wáyé pé òjò tó rọ̀ òjò tó lè tutù aṣọ tó ṣe pé yìí ó sókì tí yẹn bá lóhun kó sínú ẹ láti padà sí ilé rẹ̀ àbí ibi iṣẹ́ rẹ̀ yóò wá sókì irú àwọn tó máa ń bẹnu mọ́ṣáláṣí bẹ́ẹ̀ wọ́n ní opportunity láti ṣe àjẹmọ́ ah, òòrùn pàtàkì jùlọ tí ìmọ̀mù mọ́ṣáláṣí náà bá sanction rẹ̀ tí ìmọ̀mù ò bá sanction rẹ̀ ní wọn ní láwọn fẹ́ kí jẹmọ́ mi lẹ́yìn imam torí pé irú a máa fa àwọn ìgbọ́rẹ̀ ẹniyé àti ìjà àti ìkùnsínú nínú mọ́ṣáláṣí tó ló jẹ́ pé irun jámù ní kálá ń pa irun méjì papọ̀ gẹ́bí ń ta fún wa kò ń ṣe ọ̀ràn yàn bẹ́ẹ̀ ni kò ń ṣe mustahab in tó jẹ́ òun náà ni mubah in tó wà pàmísíbù ni tàbá fẹ́ ṣe nǹkan tó wà pàmísíbù tí ó padà wá dì lọ síbi ìkùnsínú nínú mọ́ṣáláṣí islam gan encourage wa ká avoid irú nǹkan báyìí ilé jẹ́ pọ́ìntì tí afẹ́bára wa sọ nípa ipa méjì papọ̀ ana abdullahi bin umar rọ́dí allahu anhuma látọ̀dọ̀ abdullahi bin umar kọlọ̀ọ̀bá yọ́nusùn àti bàbá rẹ̀ kọ́lù ó sọ báyìí pé sọ̀hìbtò rasulallah ìsọ̀lọ́lọ́hu àríwọ̀sálàm ó ní mo bá ànábì rìn fàkánà láyé zidu fi safar alárakà àtẹni ànábì sọ̀lá àsálàm tó máa ń ṣe ìrìn àjò kò kí ń kí ju rákà méjì lọ kò ń kí ju rákà méjì lọ tí ó bá ń bẹ lórí ìrìn àjò bákan náà wà abubakar mo bá abubakar náà rìn wà umar mo bá umar náà rìn wa uthman mo bá uthman náà rìn gbogbo àwọn tó dárúkọ yìí àwọn tí wọ́n jẹ́ olórí àwọn mùsùlùmí lẹ́yìn anabiwa muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn anabiwa muhammad sallallahu alaihi wasallam abubakar ló ṣe olórí islam olórí àwọn mùsùlùmí ó ṣe léyìn fún bí ọdún méjì lẹ́yìn abubakar umar ló tún ṣe òun náà ṣe fún bí ọdún mẹ́wàá lẹ́yìn umar òun ló kan uthman tóun náà ṣe fún bí ọdún méjìlá so gbogbo àwọn wọ̀nyí abdullahi ọmọ umar ó ní gbogbo wọn ló ń kírun lẹ́yìn wọn nígbà tí wọ́n bẹ lórí ìrìn àjò tó ṣe pé méjì méjì ni wọ́n ń kí ṣùgbọ́n padà ṣẹlẹ̀ pé ní àsìkò usman rọ́jà aláwọ̀ anhu òun padà kí mẹ́rin ó kí ní méjì ní àwọn àsìkò kan ṣùgbọ́n gbà tó yá ó rí pé ó ń padà ń kí ní mẹ́rin náà mi rí irun arìnrìn àjò gẹ́gẹ́ bí ìyàwó aisha rọ̀dẹ̀láwà anábó ṣe sọ ó ní fúrí dọ̀tù sọ́látù raka'atain raka'atain fi safari wal habo inú wọn rìnrìn àjò raka méjì raka méjì ni wọ́n ṣe irun nípìnlẹ̀ irun generally raka méjì raka méjì bóyá arìnrìn àjò ní abẹ́ni tí ó ṣe arìnrìn àjò ó ní fa fazida fi sọ́lát alhador wa òkìrat sọ́látù safari irun onílé wọ́n padà fi kún from méjì ó di mẹ́rin yàtọ̀ fún irun magrib gẹ́bó ṣe wọ́n ẹgbà wà nínú musnad imam ahmad mẹ́ta lòun láti pìlẹ̀ irun yàtọ̀ fún irun àṣùbá náà wọ́n fòun náà lẹ́ méjì wọ́n fi kún sọ ní fazida fi sọláàtì hadar irun onílé wọ́n fi kún ó jẹ́ mẹ́rin wọ́n òkèrè sọláàtì safar ìrún arìnrìn àjò wọ́n fi ilẹ̀ ní méjì méjì that is ìrún àyílà alásàrì àti ìṣáì wọ́n fa àwọn ẹlẹ́ méjì méjì téèyàn bá ń bẹ lórí ìrìn àjò eléyìí ni abdullahi bin umar radallahu anhu ó ló ń kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ó ń kírun lẹ́yìn abubakar ẹ̀yìn umar ẹ̀yìn uthman méjì méjì náà ń kí ṣùgbọ́n padà ṣẹlẹ̀ lórí ìrìn àjò ìgbà tí usman ṣe léyìí tó ṣe yìí àwọn sàábé kan wọ́n wo pé àwọn ò agrí pẹ̀lú tó ṣe yìí ṣùgbọ́n wọ́n sì bá kírùn yẹn òun ló fọ́ tó jẹ́ pé abdullahi bin masoud àánú gẹ́bọ́ ṣe mẹ́nu sọ̀yẹ̀ buhari tó bá bá usman kí ìrun arìnrìn àjò ń rákà mẹ́rin tán a máa sọ gbólóhùn pé lè tàhálì min arba'i raka'atin rákàtàní mutakabalatani a ní mo bẹ lọ́wọ́ ọba pé ṣí ẹ̀mí níbi irun raka mẹ́rin tí mo bá osman kí kó jẹ́ raka méjì tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ mi that is mi ìgbàlérò mi ìgbàdúrà pé bá gba raka mẹ́rin lọ́wọ́ mi torí pé ó ń gbà pé tí osman ṣe yẹn ó ṣe bí ba kírun yẹn tó fi nínú sọ́nà àbí dáwùd àwọn stúdẹ̀ntì abdullahi ibn masroodi ni an karta ala usman tún masọ̀lẹ̀ ìtàmáàwò ẹ̀tàkó usman òkú kíráka mẹ́ ẹ̀dẹ̀ sí ń bá kírun yẹn gbólóhùn tí sàábé ìsọ náà ni pé alkhilafu shar alkhilaf shar kí a tún mú ẹlẹ́yàmẹ́yà ìpínyẹlẹyẹlẹ wá lórí mátàrú eléyìí àgbọ́yé ń pẹ̀ ni tó ṣe pé ọgọ́rọ̀ àwọn èèyàn ló nílè mọ́ni a lè ní àwọn nǹkan díẹ̀díẹ̀ pẹ̀lú imam lókùn gbàgbé pé nǹkan tí mọ́mú kó sí yẹn kò ń ṣe nǹkan tó jẹ́ kúfùrù ló kó sí bẹ́ẹ̀ ni tó ṣe yẹn kò ń ṣe nǹkan tó ṣe pé ó ba ìrún jẹ́ ayẹ́sìn tó lè ṣẹlẹ̀ òun ni pé bóyá èrún yẹn ni kò kún tó ayẹ́sìn tó lè ṣẹlẹ̀ nìyẹn tá a bá ní alternative bòmí ìta ti lọ kírun ká lọ kírun èyí tá a fi dá wàhálà lẹ́nu mọ́ṣáláṣí tí ẹni tí ń darí àwọn èèyàn ṣùgbọ́n tá a bá ní alternative gẹ́gẹ́ bí irú ti usman rọ̀jàláwà anhu torí pé usman òun ló lórí ìlú kò jọ bí ìsìn tó ṣe pé àwọn olórí ìlú ni ayé nìkan làwọn dìmú tí wọn wọn wá wọn àfáà sí ipò ẹ̀sìn ó ti ẹ̀kúkú dá torí pé àìmọ̀kan kíyàn tún máa fi darí ẹ̀sìn ní ó tún wọ́sì ìgbàtà ti mọ̀ páwọn ò mọ̀ tán fún àwọn tán mọ̀ síbẹ̀ ó dáa ju pé kán mọ̀ darí ẹ̀ lọ ṣùgbọ́n lásìkò yẹn ni àwọn tí wọ́n jẹ́ olórí ìlú abubakar rọdàláwà ánú tó jẹ́ olórí ìlú kò sẹ́ni tó mọ̀ ń pẹ̀ ẹ̀sìn tó ń gbogbo àwọn tó kù òun náà lẹni tó mọ̀ ń pẹ̀ ẹ̀sìn jù òun náà lólórí ìlú ní àsìkò umar náà bákan náà ní àsìkò usman àwọn tán mọ̀ ń pẹ̀ ẹ̀sìn jù náà àwọn náà tó jẹ́ olórí ìlú kí ibn masoud àbáwọn sàábé mi ibi abdullahi bin umar káwá wo pé àwọn oníkírun lẹ́yìn uthman àwọn amọ̀lọ kírun bómi ni àbáwọn ma dáràn àwọn kí eléyìí tí mú dissension wá àwùjọ musulmi ti fẹ́ máa pín yẹlẹyẹlẹ olórí lọ báyìí àwọn ọmọ ẹlẹ́yìn lọ báyìí eléyìí ni tí sàábé ń tọ́ka sí pé eléyìí ni ó wọ́ọ̀sì ju tó ń filẹ̀ lọ tó ń bá kí n rákà mẹ́rin òun sì nírun ṣùgbọ́n kò dáa tó ni gẹ́gẹ́ bí ó ṣe rí i so kóhùn wá òkú wọn ó tún takò lórí ní olórí ó lọ báyìí òun eléyìí aburú rẹ̀ ju in tó ń fẹ́ achieve lọ eléyìí ni àgbọ́yé ẹ̀sìn tó múnádóko tó yẹ pé kẹ a máa wo àwọn nǹkan olólè pàwápọ̀ àwọn nǹkan olóté pé ókè eléyìí sọ báyìí eléyìí sọ báyìí kò sì tí ìbà nǹkan kan jẹ́ náà èmi lè rí pé nǹkan yìí ló dáa jù kéléyìí rí pé eléyìí ló dáa jù ṣùgbọ́n ṣé èyí tẹ́lẹ̀ yìí rí yìí ṣé ẹ̀sìn fagilé pátápátá débi pé tó bá ṣe bí ẹni ò nírun àbí kò ní ìjọsìn yẹn àbẹ́ni tó bá tiẹ̀ ṣe kúfùrù ló ṣe tó wáyé kó délẹ́bù pé ẹni tó ṣe kò nírun àbóṣe kúfùrù irú eléyìí ààrin bá ṣe ṣùgbọ́n eléyìí náà tún ní ṣe pẹ̀lú àsìkò tá a bá wà ó ti ṣẹlẹ̀ ipé ìkanú àwọn olórí àwọn mùsùlùmí tó ṣe pé ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn agbára ayé òun ni tí ó mú láyà àti tiẹ̀ orúkọ rẹ̀ a máa jẹ́ alhajjaj bó ni yusuf asakafi àwọn eléyìí ń ṣe àwọn sàábé kò ń ṣe àwọn sàábé ṣùgbọ́n ẹni tó bá wọ sàábé láyé ni ṣùgbọ́n ńgbà tí ìjọba ìjólórí padà ń tán lò ó padà kàn ẹni yìí níbi tó ti ṣe olórí nìyí a máa fọ́ọ̀sì àwọn èèyàn ṣe nǹkan ẹni tí ò bá ṣe ń tó níkan ṣe kódà nú àwọn àfa ẹlòmí ó lè jẹ́ pípa nìdájọ́ ẹ̀ tó wá níkan ṣe tí ó ṣe irú ẹni òun náà ni ó kírun fún wọn ni ó kírun fún wọn lára àfá ni ó kírun júmọ́ fún wọn ni ó kírun wákàtí márààrún fún wọn ó wá ṣẹlẹ̀ ìpé ẹni yìí ń gbà míì ó lè dìlé wọn àbí kó ló ń ṣe khutba fún àwọn èèyàn khutba juma khutba juma tó bá lóun ṣe yóò fagùn débi pé irun alásàrì gan ó fẹ́ kọjá juma náà láwọn ń kí o khutba tó wá lóun ṣe fún àwọn èèyàn yóò fagùn débi wípé irun alásàrì gan ó fẹ́ kọjá àwọn tán bẹ ní kalẹ̀ nínú àwọn tábìrì àbáwọn sàábẹ́mi ẹlòmí ìjòkó ní ó ti kí irun tí ó kìí torí pé tó bá dìde wàhálà ni ẹni tí ò bá dípò àtẹ́ǹdì èrún wàhálà ni irú àsìkò bẹ́ẹ̀ àwọn èèyàn ń sọpọ́ ń kírun mi irú ìta ma láà ń kí jẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kejì pé àwọn ti sálámà àwọn kan wọlé ẹjá kí jẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ń ṣe gẹ́gẹ́ bí alhassan basiroye sọ oníkánà asáàbù muhammadin sallallahu alaihi wasallam àwọn sàábí alẹ́ muhammad sallallahu alaihi wasallam ìdá dákàlù masjida tán bá wọnú mọ́ṣáláṣí wọ kọ̀dù súnlé àfi tán dẹ̀ ti kírun mọ́ṣáláṣí yẹn sọ́lá òfúrọ́dà wọ́n á kírun lẹ́yọ kọ̀ọ̀kan ni ó torí pé ìkírun jẹ̀mọ́ mi mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí olórí ni pé àwọn eléyìí fẹ́ wọn fẹ́ kírun lẹ́yìn mi irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀rù adẹ̀ máa bá wọn ló fà ló jẹ́ pé nú ẹgbà wá mi ó ní wàkánu yẹkarahuna ayùjẹ mìíràn wọn fẹ́ kíjàn mẹ́ẹ̀lẹ́ẹ̀kejì mọ̀káfàtà sultan torí pé wọ́n bẹ̀rù olórí ṣùgbọ́n gbàtà bá rí olórí tó ṣe pé òun gan fún rẹ̀ ó jẹni tí ọkàn rẹ̀ rọ̀ ó jẹni tó fa àwọn èèyàn mara ó jẹni tí gba correction ó jẹni tó ṣe pé ń wá mọ̀ èrò àwọn nǹkan báyìí yóò jẹ́ kí àwọn èèyàn lè máa ra àwọn nǹkan ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà a gbọ́dọ̀ wo àwọn nǹkan wò láàmà disagree pẹ̀lú ẹni tó jẹ́ olórí ìyẹn olórí ìlú ẹni tó jẹ́ olórí àwọn nǹkan láàmà disagree pẹ̀lú ẹ̀lẹ́ lórí torí pé ìdìsàgírí pẹ̀lú ẹ̀ lórí àwọn nǹkan ní yóò máa fa dissension ni pàtàkì jùlọ tó bá ṣe pé ọ̀rọ̀ wa ó jẹ́ ọ̀rọ̀ tó ṣe pé àwọn èèyàn ń gbọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó ṣe wípé yóò dé tí ìgbọ́ tiẹ̀ náà àbí yóò dé tí ìgbọ́ àwọn èèyàn tán súnmọ́ eléyìí ni tí abdullahi bin masoro dọ̀rọ̀dọ̀ láwọn àgbú tó sọ ó ní alkhilafu sham reason tí mo fi ń kírun yẹn lẹ́yìn tó ń bó jẹ́ pé kí ni mi ọkàn mi ò balẹ̀ lórí pé rákà mẹ́rin ló yẹ ká kí àbí òun ló wà òkè jù ṣùgbọ́n mo kírun pẹ̀lú ẹ̀ torí pé kí ni mi tún fẹ́ da ẹ̀sìn rú torí pé ní iná òun náà láwọn followers ó láwọn students àwọn nǹkan wọ̀nyí ni etí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n kì í gbọ́yé àfẹ́ ilé ilé mọ́ fáyà àfẹ́ ilé ikáfẹ́ ilé mọ́ fáyà ilé kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ó lè jẹ́ àwọn issues tó ṣe pé ó kéré ni kò ń ṣe àwọn issues tó jẹ́ àwọn issues ńláńlá tó yẹ káwọn èèyàn avoid so ọ̀rọ̀ ń pa kí a ní à ń kí irun rákà méjì ni eléyìí ni tí ó bá mu eléyìí ni tó dáa eléyìí ni sunna anabi muhammad sallallahu alaihi wa sallam kò sí ẹgbàá wa kankan pé anabi sallallahu alaihi wa sallam ó péré ní gbogbo tó ó ṣe kò sí ẹgbà wá kan tó rinlẹ̀ ipò kírun pé eléyìí ló fọ́ tó jẹ́ pé abu hanifa rahimahullah ta'ala àwọn gbà wípé ẹni tó bá fi lè kíráka mẹ́rin àwọn ní kò ní irun torí pé kí ni raka méjì ni malik rahimahullah ta'ala àwọn gbà pé súnnà ní ká kí raka méjì ló ẹni tó bá kí mẹ́rin ní irun alimami ṣàfihàn àwọn gbà wípé kò sí ìtòṣẹ́nu méjèèjì tí ó lọ bó ṣe ráka mẹ́rin lókí ó lọ bó ṣe ráka méjì lókí ó lọ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun ni pé ráka méjì ni ìrìn àjò láàmú kí ń bẹ́ ṣùgbọ́n ẹni tó bá kí ráka mẹ́rin náà irú èèyàn bẹ́ẹ̀ àní kò níhun contrary sí nǹkan tí alimami abu hanifa àtàwọn tó bá sọpọ́ọ̀tì wọn nú àwọn ọmọ kéwù sọ wọ́n ní un torí pé Uthman radiyallahu anhu ó kíra ká mẹ́rin àwọn sàábé tí wọ́n dẹ̀ bá lò wọ́n ní kò ní rò kódà ìgbà wá wà pé Aisha radiyallahu anha òun náà padà kíra ká mẹ́rin àwọn ń bè lọ Urwa ẹni tó jẹ́ bí ọmọ àbúrò àbí ọmọ ẹ̀gbọ́n tó jẹ́ fún Aisha radiyallahu anha ìpè kí ló fà á táìṣà tó fi kíráka mẹ́rin ó ní ta awọ́lẹ̀ kàmá ta awọ́lẹ̀ usman bí usman ṣe rí lòun náà rí bí usman ṣe rí lòun náà rí bó ni usman ṣe rí eléyìí ẹnu àwọn àfokò lórí ẹ kí ló mú usman kíráka mẹ́rin ní mìíràn kan pàtó fún so ṣùgbọ́n òun ní ta awọ́lẹ̀ kàmá ta awọ́lẹ̀ usman bí usman kí la fẹ́ ló ń bi eléyìí òní pé a ah, ti sọ pé gbogbo àwọn sàábí wọn yìí wọ̀ nírun ìyàwó aisha ni bákẹ́dà usman bin afan rọjàláwa ni àtàwọn míì náà so olùjẹ́ pé ráàyè abu hanifa yìí kò ń ṣe ráàyè tí ó lẹ́sẹ̀ lẹ́ tó lẹ́sẹ̀ lẹ́ torí pé ìtumọ̀ ẹni pé àwọn sàábà rọjàláwa ńlá àlẹ́ àwọn náà nírun bó ti jẹ́ pé abu hanifa náà fi àwọn kankan míì kún tó lè jẹ́ kí ẹnìyẹn nírun ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ̀ ni pé wọn lẹ́ni tó bá kí raka mẹ́rin ẹni ò níhùn ìyẹn gangan ni tí ọ̀rọ̀ wọn dálé lórí ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n òní kó níhùn ṣùgbọ́n òfin tí ó da òfin ilẹ̀ torí pé àdébọ̀ muhammad sallallahu alaihi wasallam ti gbogbo wa ń kọ́ ṣe kò sí ẹgbà wa kan tó rinlẹ̀ pé gbogbo ìrìn àjò tó ṣe ó di òkè pé ní raka mẹ́rin bí ó máa ṣe pé òkè ní raka méjì so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì náà gẹ́gẹ́ bí tí a ṣàlàyé fúnra wa lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ́ arìnrìn àjò tó kírun lẹ́yìn àwọn ará alé a ní tó dá òun ni pé kó lọ bá wọn kírun kó mọ́ lòun dá kírun nú ilé ibi tí bá rìnrìn àjò lòun òun lè ẹ̀jọ́ ìjámọ́ bẹ́ẹ̀ ni o lè ẹ̀jọ́ ìjámọ́ ṣùgbọ́n àwọn nǹkan míì tó lè mú àwọn ìsọnù kan wá kí ẹgbẹ́ ìjọ àti avoid yẹ kí ẹ lọ kírun pẹ̀lú àwọn ará mọ́ṣáláṣí ní àdúgbò téèyàn dé sí so ìyẹn jẹ́ kan ìkejì òun ni pé tí wọn bá dẹ́yìn wọn tí yẹn sọ pé arìnrìn àjò ni mí máa kíraka méjì ń tèmi torí pé arìnrìn àjò mi sọ tó bá ti kíraka méjì èmi ó ṣàtáyà máa sálámà lẹ́yìn wọn rárá o musa salima salama ìkan lára àwọn ẹni ìṣíwájú náà tàbí ó béè lọ́wọ́ abdullahi bin abbas rọ̀dàláwà ánì yẹ́bó ṣe ń bẹnu sùhìn muslim ó ní ìdàkúntù bí makka tí n bá ń bẹ ní makka wàlámù sọ́lì wàrà al'imam tí mi ò wá kírun lẹ́yìn imam kẹfà ò sọ́lì bóò ní kí n ṣe kírun abdullahi bin abbas rọ̀dọ̀láwà ní sọ fún pé tó sọ́lì raka àtẹ́ ó kí raka méjì ṣùgbọ́n tó bá ṣe pé ó kírun pẹ̀lú imam ni ó kírun pé tilka sunnatu abil qasim sunna abul ni onala nabuwa muhammad sallallahu alaihi wasallam so ló fi jẹ́ pé kò ń ṣe nǹkan tó bá a mu bẹ́ẹ̀ ni kò jọ rárá ká kírun lẹ́yìn àwọn ará dó arìnrìn àjò la wá àwa kírun lẹ́yìn àwọn ará ilé káwa ní tábà ti kí rákà méjì àájòkó àwọn ṣàtáyà sàlámà kí ló dé wọ́n ti rírun arìnrìn àjò rákà méjì rárá ìyẹn tá a bá dá kí fúnra wa a kí pẹ̀lú àwọn arìnrìn àjò ẹgbẹ́ wa ṣùgbọ́n tá a bá kí lẹ́yìn àwọn ará àákì bọ́n ṣe kì náà ni súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ni ilé then ẹlòmíì náà yóò wo pé arìnrìnàjò lòun tó wá dé mọ́ṣáláṣí àsọ fún mọ́ mọ́ṣáláṣí pé arìnrìnàjò làwà o kán lè sọ pé kí ni kó bọ́ síwájú kò nídìí yẹn ìmọ̀mù mọ́ṣáláṣí ni ìmọ̀mù mọ́ṣáláṣí ò mọ̀ jẹ́ ìwọ ni ó wá bá wọn ń bẹ́ ó jẹ́ kí ìmọ̀mù mọ́ṣáláṣí lídìí irun so ìwọ ló kiraka mẹ́rin nítorí wípé o kírun lẹ́yìn àwọn ará ilé o ní sọ pé torí pé ìwọ fẹ́ ṣe kí ni ìwọ fẹ́ benefit nítorí ẹ̀ka arìnrìnàjò benefit kò máa sọ fún ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí wípé arìnrìnàjò làwa o sọ́dà tún alé tiẹ̀ síwájú eléyìí kò ń ṣe nǹkan tí ó bá mú rárá so pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá àtúmọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìrìnàjò bó o la ṣe kí ni distance tá a kọ́ bá bákan náà iye ọjọ́ mélòó la lùlù ká tó lè ké eléyìí tá a bá tún ní ká mọ sọ́ọ̀sìn àsìkò máa lọ púpọ̀ ológun ọlọ́mọba a máa tẹ̀síwájú ìṣàlá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم وعليكم السلام ìpé aago kan lẹ́fẹ́ lọ náà ẹni tí ó jẹ́ arìnrìn àjò tó fẹ́ ṣe ìrìn àjò àsìkò àyíládẹ ti wọlé nígbà tó fẹ́ ṣe ìrìn àjò rẹ̀ ṣé ó lè kí ìrùn àlásàrì nígbà ẹ̀nà kò lè kí irun àlásàrì nígbà yẹn nígbà tó bá ṣì wà nínú ìlú ẹ nítorí ìrìn àjò ní o kò lè kí ṣàpé kálá ń kàn báyìí irun méjì papọ̀ alóríṣiríṣi reasons ló ń bẹ fún lára ẹni ìrìn àjò ẹ tí ì ṣe ẹ tí ì mọ bẹ lórí ìrìn àjò ó dìgbà tẹ bá jáde kúrò nílùú yín kẹ bẹ lórí ìrìn àjò so ẹ ṣì wà ń lé sókè lẹfẹ pàápọ̀ yẹn ìyẹn kò sí gbésìsì fún yẹn tẹ́ẹ̀bà pàápọ̀ á jẹ́ fún rízì mi lápẹjú èèyàn kan fẹ́ ṣèrìn àjò nísìn ìgbà tó dé airport airport ni ó sì wà nínú ìlú èkó nígbà tó dé airport ó kí zuru ṣùgbọ́n nígbà tí ó bá wà bóyá tí ó wà airborne ní lápẹjúwe àbí ká sọ pé nǹkan bí awo aago eh, bóyá bí ìgbà tí ó ma tó ma di pé ó wà ní inú òfurufú àsìkò ìrún yóò ti wọlé nígbà yẹn tó ṣe pé ó lè lè mọ́ rọrùn fún láti rí kí ó lè mọ́ ráyé tí ó fi tó ipò rí jòkó ni irú situation bẹ́ẹ̀ ni ó lè mú wá kó kí ìrún àlásà rẹ̀ tó mọ́ jẹ́ pé kí ni kò tí ìkúrò lùlù ṣùgbọ́n kò ṣe pé torí kó ń ṣèrìn àjò torí pé àsìkò tó wo pé ìrùn máa wọlé ní ìrùn alásàrí tó ma tó padà fẹ́ kí tó ma wọlé yóò nira fóun láti rí kí ju pé kóun kí iye lásìkò tó wáyé lọ so irú situation bẹ́ẹ̀ ó lè kí ìrùn alásàrí náà tó ń bọ́jẹ́ pé àsìkò ló ti wọlé ṣùgbọ́n kò ń ṣe torí kó ń ṣèrìn àjò torí pé àsìkò tí ó wọlé bá yóò wà airborne tó ṣe pé yóò dẹ̀ nira fún láti rí kí bí pé kó ń jòkó lórí iṣẹ́ èyí tí a fi pé kó ń jòkó lórí iṣẹ́ ẹni ó lè mú ìrùn yẹn wá kí wọ́n ní rísìn yẹn ni pé ìgbà tí èrùn àlásàrí yóò bá fi tó bá yóò bá lásìkò tí yóò nira fún láti kí ìgbà tí wádà fi bọ́lẹ̀ lápẹjú ebíyá amẹ́ríkà ló ń lọ àbí london ló ń lọ àsìkò mọ́gírìbù ìṣá ìkankan ti wọlé gbà yẹn so ṣáwà sọ pé kó mọ́ kí wọn àlásàrí àgbà tó bá tó débi tó ń lọ so that a lè kí ní so ìṣẹ́dà kó kí nínú pléènì pẹ̀lú difficulty tó ń rí yẹn àbí ká sọ pé ó lè kí nígbà tó sì wà nínú ìlú ẹ̀ náà tó ń bọ́ jẹ́ pé kò tí ì ṣe ìrìn àjò ṣùgbọ́n rízì yẹn ni difficulty tí a rí ńgbà tó bá ló ń fẹ́ kí inú plane wọ́n láwà á. náà ẹni tó rin ìrìn àjò ṣó lè yẹn náà fílà ní ṣókí ẹnu àfó kò lè lórí ọgọ́rọ̀ àwọn afọ́ àgbà kò lè yẹn náà fílà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jùlọ òun ni pé kò lè yẹn náà fílà ẹ̀yìn irun bíi zuri lápẹjúwe before after àbí irú eh, ẹ̀yìn ìṣáì rákà méjì lẹ́yìn ìṣáì irú ọ̀rọ̀ eléyìí kò ń ṣe nǹkan tí ó dáa tó kóyàn òun ló fàtọ́ jẹ́ pé abdullahi bin umar radallahu anhu ó ráwọn èèyàn kan tán yẹn náfílà lórí ìrìn àjò ó wá ní laukuntu musabbihan la èyí tí màá fi yẹn náfílà lẹ́yìn irun tọ́lọ́ ọba ti ṣe ní rọrùn fún wa tó dìrùkù fún wa má fẹ́kẹ́ kúkú irun pé ń gbà yẹn ọlọ́wọ́n dí irun arìnrìn àjò kù à ń bẹnẹfíìtì pé lọ́sẹ̀ rákà mẹ́rin àtúnwá ṣe kíní àkì méjì so àtúnwá fi náfìlà kun ègé lọ́kùn tó mú sọ́bí ẹ̀ látìmọ́mtù sọ́nẹ́mùsọ̀ láàsáràm ní kò sẹ́gbà wa pé ó máa ń yan àwọn náfìlà ẹ̀yìn irun nínú pípa ń ìrìn àjò àyàfi rakat alfajiri àti wetru àfi rakat alfajiri àti wetru àbí tí ó bá yẹn náfìlà lásán ló kù bí àsìkò duha alápèjúwe ó yẹn náfìlà yẹn ńgbà tí ó tọwọ́ mọ́ká ní raka mẹ́jọ so irú náfìlà lásán ṣùgbọ́n àwọn náfìlà tó sun márùn bí raka méjì before zur àbí raka mẹ́rin before zur raka méjì ọ mẹ́rin after, after so raka méjì lẹ́yìn ìṣáì so irú àwọn eléyìí anábíwá muhammad sallallahu alaihi wasallam o ma ń avoidi wọn lẹ́yìn raka talifajiri àti irun wetru ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afọ́gbà pé èèyàn lè ṣe so ẹni tó bá ṣe ẹni tá a lè sọ fún náà ni wípé kò ṣe wo báyìí báyìí báyìí kò ṣe nǹkan a lè kòkò mọ́ lé lórí wọláwà náà náà tí ọ̀gá kò bá wà nílé bóyá àti ẹ̀wà débẹ̀ ìwà ní táwọn kan ti ń kíjọ mọ́ ìwà bá wọn kíjọ mọ́ yìí so ọwọ́ ló ti sùn nígbà tí wọ́n sálámà wọ́n àwọn akíbẹ́jì wọ́n ti yan ẹjọ́ bẹ́ẹ̀ wọ̀ ní ara lé so olú ẹ̀sẹ̀ sí ìgbà tí wọ́n sálámà tó ní bá jáde lọ pé pé mẹ́rin àwọn ní pé àwọn táwọn táwọn làlẹ́ fún àwọn àgbẹ̀ irú mo túmọ̀ sí pé ní ìpìlẹ̀ lẹ́ti mọ̀ wípé lẹ́ti join wọn láti pìlẹ̀ láti ṣe rí mọ́ ṣe bẹ̀rẹ̀ kọ́sítẹ́ ẹ̀bá rí mọ́ ṣe bẹ̀rẹ̀ ní in tí ó wá sí lọ́kàn ní wípé ẹ mí sí raka méjì tẹ́lẹ̀ so ní ṣókí arìnrìn àjò ta bá jẹ́ onílé bá jọ ẹni arìnrìn àjò onílé ó dìde yóò padà kírun ti ẹ̀ pé tí arìnrìnàjò bá dẹjọ ẹni onílé òun ló bá wọn kí irun pé. ẹ̀rẹ́ ìpé kò ní mọ̀tò bí a bí dandalubi àbẹ́kọ̀ọ́ jẹ́mọ̀ àbẹ́sọ̀gbọ́n láti ìbáyìí sá kò ṣe dáadáa iye ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ káàdì pé ṣé èèyàn ọba tó kí lọ kí òun lọ àwọn orígun irun jù sílẹ̀ so tó bá ṣe pé ẹni lè mọ́ kírun lẹ́yìn ẹni ká mọ́ kírun lẹ́yìn tó wáyé pé ó ń gbé orígun irun jù sílẹ̀ tí ó ń ṣe pé ni ẹ̀yìn rẹ̀ ká lọ kírù ní ibùmí fa wàhálà ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ síwájú ẹlòmí ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bí ìgbà táwọn olórí máa ń gbẹ́ pàwọn náà náà ń lídi èrún irú èyàn ba rẹ̀ nu pírọ́blẹ́mù pé a owó wa kírun mọ́ṣáláṣí mọ́ tiẹ̀ ẹ lọ pa ara wọn míì tán ṣe bẹ́ẹ̀ nú àwọn olórí ni situation bẹ́ẹ̀ èèyàn báyẹn lè ba wọn kírun yẹn kó lọ tún kí tó bá lọ lé rẹ̀ padà olùlànàbíwá muhammad sallallahu alaihi wasallam sallam ó ní àsìkò kan bọ̀ wá tó ṣe pé àwọn olórí yín wọn ó mọ dìlé irun tí wọn ní kí lásìkò tó yẹ kan anam sallallahu alaihi wa sallam ní ẹ̀yẹn kírun yẹn lásìkò tó yẹ kẹ́ kí ẹ wá padà kí pẹ̀lú wọn yóò mọ jẹ́ náà fílàfẹ́yìn so àwọn olórí tán wà tàìráníkù lànàbísọ̀ lásán sọ ń pa wọn níbẹ̀ so ẹni tó kí àsìkò òrùn tó olórí òní kí àgbà tí àsìkò ẹ bá jáde ń ṣọlá ìwọ́kí ní àsìkò tí yẹ tó tó bá di àsìkò tí òun fẹ́ kí gbogbo yín wá kí tí ó le koko mọ́yàn tí ó bá kí ẹlọ́jẹ́ ṣùgbọ́n tó ẹgbẹ́ kò sí le koko kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí situation tí kálukú wá wà láwùjọ wa lónìí kálukú free láti ṣe tó bá wù so kò sí nǹkan kan tí a sọ pé òkè ìmọ́mù tí ó mọ̀rún kí àbí tó ṣe pé ó ń gbé àwọn orígun òun jù sílẹ̀ káwá ní àfìtìjú kan kí lẹ́yìn rẹ̀ no ìròyìn ẹ̀bẹ́ apá kéèsì ẹ̀sì nǹkan tó ṣe tó rọ́ng tó bá dẹ̀ insist àfilẹ̀ a lọ kírun ní ibò míì tí wọ́n ti mọ ìrún kí so wọ́n láwọ̀ àlọ́ òkìkímọ̀ tó mọ́sánláṣí ẹ̀rọ ti pẹ́lú ẹ̀rọ wọ́n wà surprise pé nígbà tí àgbègbè ó gbọ́dọ̀ gbogbo ọmọdé wákàtí ọkọ̀ dáadáa kọ́ tó ń dúró tọ́kọ̀ tó rà so ó sẹ́ǹtì sí mi torí mi ò ní tẹ̀sí mi irú bàbá yẹn ni ṣé àyè pé èmi ni mo fẹ́ dà pé mo sẹ́ǹtì ní àwọn ọmọ ẹ̀mọ́ kúkú nípa ẹ̀mọ́ tí wọ́n jáde ṣe ẹ̀ ó rọ̀ pọ̀lọpọ̀ tí mo ní choice tí mo ti wọ ilẹ̀ ọmọọba ní sọ̀rọ̀. òṣìgbà tó ń ṣe kútbà lọ́wọ́ náà ń dá ó wà ká ó ń dá wákà bàtà tó wà dìde gàgà tó kí mu ó jẹ ìrìnàṣìkọ́kọ́ ó ṣàdédé wákà tó gbé ẹnu ntẹ́yìn mọ́ náà tọ́ bá ti kí irun júmọ̀ tó yẹ kán kí tán bá kí dáadáa ẹ̀yìn ní irun júmọ̀ àti tìyín ijó tán jó bí fọ́ irun àwọn ni wọ́n ní ẹ́ bífọ́ ọ̀run kán tó gbé irun dúró yẹn níbi àgbà tán kán tó ṣe kọ́mọ̀ àbí àbí gbà tán ṣe kọ́mọ̀ tán Hmm. èyí tó ṣe yẹn àwọn náà ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìrun tí ẹ̀yìn kí pẹ̀lú wọn tán kí dáadáa ẹ̀yìn ní ìrun yìí so irújọ́ mi ẹ̀ni mọ̀ yàrù mọ́ṣálásí báyẹ̀ mọ́ láti mọ̀ ẹ̀wà mọ́ṣálásí tó lálàáfíà náà na ah, tí àwọn onílé bá aláwọ̀ arìnrìn àjò kó líìdì irun kò sí nǹkan tó burú bẹ́ ọ wà òkè tí ìmọ́mù onílé mẹ́rin ẹ nǹkan tó fà ọ̀hún náà ni pé kọ́lọ̀ ọba kó ṣàánú wa tí ẹ̀kọ́ ẹ̀sìn bá ti rí ilẹ̀ dáadáa ah, yóò kò ní sí nǹkan tó burú bí eléyìí bọ̀tẹ́kọ̀ ẹ̀sìn ò bá rinlẹ̀ torí pẹ́kọ̀ ẹ̀sìn ò rinlẹ̀ arìnrìn àjò lè fi onílé lẹ̀ kó lídi <coughs> irun ṣùgbọ́n tẹ́kọ̀ ẹ̀sìn bá yí àwọn èèyàn eléyìí ó jẹ́ nǹkan tó simple ọmọ ah, rọ̀jọ̀láwọ̀ anhu wọ́n ni a máa sọ fún àwọn tó ń bá wá láti mọ̀jínà tó wá ṣiṣẹ́ hajj tó wá wà mẹ́ka mẹ́ka ní ìmọ̀mù tó ń kírun fún wọn <coughs> bọ̀túmọ̀rù ni olórí gbogbogbò sòun náà ni yóò padà kírun torí pé tó lórí gbogbogbò bá ti ń wà lára ń jì olórí kékeré ni òun náà ó sun sẹ́yìn díẹ̀ sọmọ́rò wà sọ fún wọn pé ya ahla makka ẹ̀yà ara makka àtìmù sọlá tẹkùn irun yín fa iná kaumun safuru àwa arìnrìn àjò làwa so yóò sọ eléyìí fún wọn lẹ́yìn ìgbà tí ó bá sálámù bí ráka méjì títí ẹ̀ yóò sọ eléyìí fún wọn ṣùgbọ́n èèyàn lè sọ eléyìí náà ṣíwájú kéèyàn tó kéwòn arìnrìn àjò làwa o rákà méjìlá kí o tí èèyàn bá rí pé àwọn tí èèyàn ń bá sọ̀rọ̀ wọ́n lè mọ́ ní àgbọ̀yé àárín dáadáa tá a bá ti kí rákà méjì títí wa àá sálámọ̀ sọ èyí ẹ pé títí yín tó kù so tó bá sọrú eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ ó kàn jẹ́ pé tóun bá sálámọ̀ kó mọ́ sálámọ̀ ní ohun tí a kárí gan-an torí pé ẹlòmí lè ti gbàgbé tóun ló sálámọ̀ tẹ̀lé ṣùgbọ́n tó bá rí pé sálámọ̀ ní ohun tí ó kárí gan tó ṣe pé ó rọra soft díẹ̀ a ò pé first question tá a kọ́ pé kí ló fà á tí mo fi ṣe léyìí so yóò padà ọkọ̀ sí pé ó dàbẹ̀ pé ah, àwọn tuntun máa páyìn àjò làwọn òun ló dìde yóò mú ráka méjì ẹ̀wà ṣùgbọ́n kò sí nǹkan tó burú mbẹ́ èyí tí ò da ni kí arìnrìn àjò mọ́ lọ báyìí mọ́ mọ́ṣáláṣí pé àwọn arìnrìn àjò làwọn ẹ̀jẹ̀ káwa lédìí wọn

Nam tí ó dàgbà lọ́dún tó náà nípa ẹni tó wọ mọ́ṣáláṣí tó yí pé àwọn tí wọ́n gbà pé anábì mi bẹ lẹ́yìn anábì muhammad sallallahu alaihi wasallam ni wọ́n lè dìrò ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ torí ká nígbàgbọ́ pé anábì kan tún bẹ lẹ́yìn anábì muhammad sallallahu alaihi wasallam kúfùrù ni ó takò alkùrán ó takò ọ̀rọ̀ anábì muhammad sallallahu alaihi wasallam ó gbogbo mùsùlùmí kò sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì muhammad sallallahu alaihi wa sallam wẹ́n tó bá nígbàgbọ́ pé ànábì míì tó ń bẹ lẹ́yìn gbàtánẹ́bì lọ irú èèyàn bẹ́ẹ̀ kẹfìrí ni irú èèyàn bẹ́ẹ̀ so tí yàn bá wọnú mọ́ṣáláṣí irú àwọn èèyàn báyẹn kí ni téyìn ò mọ̀ ó padà wá mọ̀ kó tún rẹ̀ kì kó tún rẹ̀ kì tó wáyé pé irun júmọ́ ni irun tí ó bá wọn kí tó wáyé kó wọ àráǹdì tó wá sì lè rí júmọ́ míì kó lọ kí tí ò bá wá rí kó kí zoro wallahu alam nínú kọ́ṣọ̀ kejì náà mi irun júmọ́ ṣáàlẹ̀ kí bífọ́ ìgbàtáǹkì irun zoro eléyìí ẹnu àwọn àfókò lè lórí ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run bàtà bá dé ibi irun júmọ́ òun náà ni ó kàn lẹ́yìn irun arìnrìnàjò so a mọ̀ ṣàwọn àlàyé tí ó ń bẹ níbẹ̀ ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n ni pé èèyàn lè kí bífọ́ irun àsìkò oorun zoro eléyìí so onímọ́dá bí imam ahmad ati àwọn àfáà míì náà eléyìí dẹ́ ní àwọn sàábì kọ̀ọ̀kan náà wọ́n fi eléyìí rinlẹ̀ pọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá a tún máa na ó ń fúnyàn ní nǹkan àwẹ̀ bọ̀ kò ń ṣe owó náà mi gbà tí ó ti kí ń ṣe pé bóyá qualify fún nǹkan tó ń fún èèyàn yẹn ní tó wù láti fún èèyàn ni so tí yàn bá ń sọ fẹ́ni tó ń fún yàn ní nǹkan pé nǹkan báyìí ni ó fún mi ní ẹni yẹn ó léwo pé ẹni yìí ò nìkan ṣe ṣe bó ṣe ń rí míìkì gbà ní ònírí kankan gbà mọ́ sí torí pé ó rí míìkì gbà ló fi ń wá owó so nígbà tí ó bá wá tó bá stọ́pù tí ó bá fún yàn ní míìkì mọ́ àti bọ́nvita ìyàn padà wá lọ síbi pé ó ra ẹmọ mú míìkì àti bọ́nvita ẹ̀ náà wá ní so kí yàn fẹ́ kọ́ mọ́ gbà bí o bá ṣe fún yàn so tó bá yẹ pé yàn wá nídìí nǹkan yàn nídìí ìrànlọ́wọ́ rẹ̀ níbi fún nǹkan míì èyàn lè rí fún yẹn lọ́tọ̀ tí ò ní jẹ́ títí lemọ́lemọ́ so wallahu alam náà issue. I'm just asking, okay, prophets

na naam, ó eh, clear eh, alhamdulillah salatu rasulillah lórí question àkọ́kọ́ ẹni tó akọkọ ní ìjẹ̀bù tó ń bọ̀ wá sí èkó ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ṣé ìjẹ̀bù ni ibi tó ń gbé gangan ni àbíkò ló ń gbé náà tó bá ṣe pé èkó ló ń gbé àti down question ẹlẹ́ẹ̀kan nípa pé kò lè ṣe kò lè tó bá ṣe pé kò ló ń gbé àfi tó bá tó kúrò ní èkó ṣùgbọ́n ni tó ń gbé kò tó lọ sí jẹ̀bú ó túmọ̀ sí pé arìnrìn àjò ṣì ni so àsìkò zúri tó ó lè kí zúri kó kí àṣírí rẹ̀ náà torí pé ìrìn àjò ló ṣì wà so tó bá dé èkó tó bá rí pé wọ́n ṣì ń kírun wọ́n fẹ́ kírun àṣírí lọ́wọ́ lòun dé kí ni kó ṣe òun ti kírun àṣírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó sì bá wọn kí náfìlà ni a fún kó bá wọn kí yóò jẹ náfìlà fún èyí tó ti kí tẹ́lẹ̀ yẹn ni ọ̀ràn yẹn kó bá wọn kí tí wọ́n kí lọ́wọ́ yóò jẹ́ náfílà fún ṣùgbọ́n tó bá yẹ pé ó rẹ̀ ó ti wí débi pé kò lè ó ti kí wọn ọ̀ràn yẹn tí ó ti kí náà nìyẹn ọláwà náà question kejì lórí wípé ọ̀rọ̀ ìkan lára àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbajúmọ̀ àwọn mọ̀mù ju mẹ́rin lọ ṣùgbọ́n àwọn mẹ́rin yẹn náà gbajúmọ̀ jù nínú àwọn ìmọ̀mù tí ọ̀rọ̀ wọn bá takò ntánẹ́bí sọ lásán sọ ìwúlò yẹ ká tẹ̀lé ntánẹ́bí sọ lásán bá sọ làá tẹ̀lé ntó bá ṣe làá tẹ̀lé kí wọ́n ní pọ́ìntì pé ẹ kámọ́ kó ti ọ̀rọ̀ ìmọ́mù kan gbàtà bá ti mọ̀ pé ó takò ntánẹ́bí sọ àbí ó takò tí ó ṣe àǹfààní méjì ni ìgbà míì ẹlòmíì ń tó ṣe pé torí pé òun mọ ntánẹ́bí lórí ọ̀rọ̀ ìyẹn tó bá ń júlẹ̀ fún àwọn jẹ̀mọ́ rẹ̀ tán bá padà lọ sí ọ̀dọ̀ àwọn jẹ̀mọ́ ìmọ̀ọ́mù tí ó mọ̀ pé anabi sọlá asalam sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ń tẹ̀lé tí mọ́mú wọn sọ ó lè padà di wàhálà àpèjúwe òní pé ó nílẹ̀ ní mọ́sí àbí mọ́mú máàlìkì pé tẹ́ bá wọ̀dú mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ́ kẹjùkú ni ẹmọ́ yẹn náà fìlà tí mọ́mú bá ti ń ṣe kúdùbà lọ́wọ́ pé kẹjùkú ẹwà wọnú mọ́ṣálásí ìmọ́mù tó ń ṣe kúgbà lọ́wọ́ mọ̀lìkí lòun kó ṣe pé mọ̀lìkí onítẹ̀lẹ̀ afọ́jú ṣùgbọ́n mọ̀lìkí wípé ó gbàpá fẹ́ sí ńlá ni mọ́mù mọ̀lìkí ó dẹ̀ gbàpá wọn náà ń tẹ̀lé tánẹ́fisọ̀lásọ̀lámsọ bẹ́ẹ̀ ni mọ́mù mọ̀lìkí afẹ́sí ńlá ni wọ́n dẹ̀ ń tẹ̀lé tí anẹ́muhammasọ̀lásọ̀lámsọ ṣùgbọ́n kò pọ́sibù kan rí gbogbo tí anẹ́muhammasọ̀lásọ̀lámsọ tán torí pé àwọn sàábẹ́ anẹ́muhammasọ̀lásọ̀lámsọ wọ́n fọ́n káàkiri orí ilẹ̀ ni

wọn dẹ́ṣẹ̀ wájú ọlọ́ọ̀bá ibi tán mọ̀ mọ́ náà sọ mọ́ èmi ní sí mo tẹ̀lé ìmọ̀ mọ́lìkì lápẹjúwe gbà tí mo rí gbókè àfẹ́sìn ńlá ni ẹni yìí náà ń tẹ́lẹ̀ ń sọ ọmọ wa bá eléyìí tí wọ́n rẹ́rìí wá ní kò sẹ́rì fele yìí torí páwọn òòrí wọ́n ní kò sí kí ni kò sẹ́rì fún èmi dẹ́ tẹ̀lé wọn lápẹjúwe èmi náà ṣẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bí tí màá ti di ẹni tó ní pọ́blẹ́mù ni pé in tí mọ̀ mọ́lìkì ó mọ̀ tẹ́mi pápá tí mo bá padà mọ́ kí wá ṣorí kúnkún pẹ́ rárá kò sí tó jọ in tí mọ́ mọ́lí kí o bá ti mọ̀ lẹ́sìn kò ń ṣẹ́sìn ni ibi tí mo ti ní problem nẹ àwọn èèyàn wá kó sírú eléyìí lọ jantì rẹ̀rẹ̀ àfẹ́ntọ́lọ̀ bá ṣàánú so àpèjúwe tá a mú wá ìmọ̀ mọ́lí kí position wọn ni pé tí kúdùbà bá ń ẹ̀yin náà ara àwọn èèyàn kankan tí wọ́n ti challenge yìí rí tán bá rí pé ìyẹn náà fílà tí kútùmá ń lọ ẹlòmí bá fẹ́ lè fa ìyẹn àjọ ah, kóra ẹlòmí wọn bá ń po gan pé ẹwọ́ ah, ni gbogbo ilé tẹ́ ṣe yìí rọ́ǹgì torí pé n tó gbọ́ nìyẹn ẹ̀yẹ́ ṣe máa ń láì ah, tí ìgbà anẹ́bísọ̀ aláàsáràm sọ ìmọ̀ mọ́lìkì nù àtẹ̀lọ́rọ̀ ànábì nù ṣùgbọ́n ni tí ó bá pé blind follower ní aṣòrí kùnkùn náà ni so àǹfààní ká máa sọ pé ìmọ̀ mọ́lìkì sọ báyìí òun ni kéèyàn lè ẹ̀kíbi ẹni tí èèyàn bá sọ̀rọ̀ tẹ́tí kóòtì ọ̀rọ̀ ànábì fún nípa pé fáìní tánàbì sọ nìyí o ṣùgbọ́n ìmọ̀mù báyìí báyìí sọ báyìí torí ìjọ́ tóun ló bá lọ síbì kan tí ó bá ara àwọn èèyàn tó ṣe pé tí mọ́mù yẹn sọ làwọn dúó tì yóò mọ bí ó ṣe áńdù wọn yóò mọ bó lòun ó ṣe ṣàlàyé ṣùgbọ́n tí àfá àti ẹ̀nú ò bá sọ fún rí pé ọ̀rọ̀ tá sọ yárí ẹni tó takọ̀rọ̀ yí o that is tó sọ̀rọ̀ tó wà contrary sí in tóun náà dì mú nìyẹn so blind follower méjì yóò wá ṣe kíni wọ́n pàdé ara wọn eléyìí ní báyìí ní eléyìí ní báyìí ṣùgbọ́n tí kálukú bá mọ bí tí kálukú ti ń bọ̀ wá yóò jẹ́ kí wọ́n rọ́rọ̀ yanjú láàrin ara wọn so ló jẹ́ pé tí àfá bá ń sọ̀rọ̀ fún àwọn followers ẹ̀ nìyí ó dáa kó máa mú different, uh, different uh, opinions tó ń bẹ kó máa mú wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan so that yóò lè jẹ́ equip àwọn èèyàn láti jẹ́ kí wọ́n mọ̀ pé léyìí tá a sọ yìí o àwọn olómìnà ní ọ̀rọ̀ míì tó wà contrary sí ṣùgbọ́n eléyìí ló tẹ̀wọ̀n so àǹfààní tó ń bẹ fún irú nǹkan bẹ́ẹ̀ ni so téèyàn ò bá kí ń ṣe àwùjọ táfò bá ti kí ń ṣe ẹ̀ mọ̀ ra àwọn mùsùlùmí tó mọ̀ bára wọn jà kóra wọn lè yọ̀ṣẹ́ síra wọn lórí irú nǹkan báyìí tẹ́lẹ̀ abílpé tó ń sọ ló right n tí wọ́n sọ àkọ́dà mi gbọ́ rí láyé mi mi gbọ́ rí ṣùgbọ́n tó bá ti gbọ́ rí láyé rẹ̀ tó dẹ̀ pé nǹkan ẹni ó lẹ díẹ̀ ní yóò lè ṣàlàyé fẹ́ni tí ó mì tì pé báyìí báyìí báyìí ni ìyẹn náà dẹ̀ lè farabalẹ̀ gbọ́ ni àǹfààní rẹ̀ ni dẹ́dẹ́ ni pé àwọn ọmọ muhammad sallallahu alaihi wa sallam bó ti léwu kó mọ ṣùgbọ́n tí ìpìlẹ̀ dẹ̀ ni pé ẹ̀sìn wa a lè ṣe nǹkan kan bẹ́ àfipẹ̀lẹ́ rí so nígbà tí ìbá rẹ̀ rí tó sọ pé a lè ṣe nǹkan báyìí ìpìlẹ̀ náà ni pé kí ni a lè ṣe àfi tí n bá tó rẹ̀ rí pé a lè ṣe nǹkan yẹn ìyẹn níbi ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ níṣẹ́ kan níṣẹ́ tó dé ó bá bẹ̀rẹ̀ sí yẹn náà fílà níbi ìrùn júmọ́ a nígbà tí wọ́n ṣe kúdùbà lọ́wọ́ òun yẹn náà fílà èmi dẹ̀ mọ̀ pánimọ̀ sọ lásán sọ pé tó bá sọ fún ẹyin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ipe kó dákẹ́ tí mọ̀ mú ṣe kúrò lọ́wọ́ gan ti ṣe mistake gbọ́ wà lẹ́ni tó ń tiẹ̀ wá yẹn náà fílà ńkọ́ ẹ̀rọ kúmọ̀ afẹ́ tako ṣùgbọ́n tí n bá mẹ́ẹ̀rí tó sọ wípé tó bá wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jímọ̀ tí mọ̀ mú ṣe kúrò lọ́wọ́ mọ́jòkó dìde kí wọ yẹn náà fílà ṣe ọ̀rọ̀ tèmi dẹ̀ ló tẹ̀wọ̀n ju ọ̀rọ̀ títí ẹ lọ so ṣùgbọ́n tá a bá ṣàlàyé fúnra wa a lè mọ́ pọ̀ra wa yé so ló jẹ́ pé àǹfààní ń bẹ́ ń bẹ́ fún ẹni tí wọ́n kàn sọ fúnpá náàbì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ lè sọ̀rọ̀ kan ọlọ́run bá lè sọ̀rọ̀ kan tó ṣe pé báwọn èèyàn ṣe tún gbọ́ ó lè tún yàtọ̀ báwọn èèyàn ṣe gbọ́ ó lè tún yàtọ̀ gbogbo àwọn excuses báyìí ni ń ta gbọ́rọ̀ fúnra wa láfi máa ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa wàláwà àlàm. ipe tálíkà nítorí káyọ̀ lè bá ṣe sọ́dọ̀kọ̀ fún un. náà tó wá ṣe pé èèyàn kan wọlé àdífi sulé kalgatfani ó wọnú mọ́ṣáláṣí ó jòkó kúdbà ń lọ anamsọ allah sam dìde kíráka méjì ṣe ní fufu ẹ so ìyẹn ni ẹ̀rí tó ń fi ń rinlẹ̀ pé alìyẹn náà fílà nígbà tí kúdbà àdẹ́sọ̀lá asáwọ́ sọ yí pé kó dìde kó yẹn náà fìlà sódà táwọn èèyàn á lè rí pé tálíkà nìkan lè bá ṣe ìtọrẹ àánú fún tán bá kírun tán so pé ìyẹn ni reason kò ń ṣe wípé ó da ká mọ yẹn náà fìlà nígbà tí kú bàbá ń lọ ṣùgbọ́n eléyìí àdìf lẹ́sẹ̀ so kókó bẹ̀ ni wípé súnà ni pé ká yẹn náà fìlà nígbà tí kú bàbá ń lọ lọ́wọ́ fẹ́ni tí ò bá wọlé so ó lè yàn súnà ni káyàn náà ká ní kájòkó yẹn ìyẹn ò kí ń ṣe súnà náà muhammad sallallahu alaihi wa sallam bó tiẹ̀ jẹ́ pé afa ńlá sọ nú àwọn àfẹ́sìn a ní bó afa yẹn ṣùgbọ́n a ní gba ọ̀rọ̀ tó sọ nígbà tí ọ̀rọ̀ bá takò ọ̀rọ̀ àdẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wa sallam eléyìí amọ́ṣẹ́ láàrin àwọn sàhábà gan fúnra wọn tó yẹ pé sàábì kan lè mọ́ gbọ́ ọ̀rọ̀ tí sàábì kejì gbọ́ ó ti ṣẹlẹ̀ sí umar rọ̀dàláwà ẹni tó pé èyàn kan kàbí kan ní alkùnrán ó wá kàábá kan suratul furqan ó kan umar wa ó pé à ah, bí mo ṣe gbọ́ lẹ́nu ànábìkọ eléyìí umar wa fa ènìyàn ló ń aṣọ báyìí ó wá wọ ọlọ́sọ́dọ̀ ànábì sọ́lá àṣà pé eléyìí ń ka kùránì lọ́nà tó yàtọ̀ sí bí mo ṣe gbọ́ tó ka fún mi ànábì ní kàtìẹ̀ kí n gbọ́ umar kàtìẹ̀ kàtìẹ̀ náà kí n gbọ́ èèyàn náà ní méjèèjì náà tó túmọ̀ sí pé kí ni umar olóòpù jẹ́ pé ìmẹ̀ ẹ̀sìn èyàn gbọ́dọ̀ ní sincerity mo dẹ̀ ti sọ nǹkan báyìí rí tẹ́lẹ̀ mo padà wá rí kó rọ́gẹ́ kí wá ló ṣẹlẹ̀ àwọn tó mọ̀ jù yàn lọ àwọn sàhábà rẹ̀ tó wà ńlá alẹ́ wọ́n rí pàwọn ṣe mistake wọ́n kó jẹ́ so bó ni wọ́n ṣe wá gbé ńgbà tí mo ti sọ mi lè change ẹ̀ mọ́ rárá ó change ẹ̀ náà ni ìyẹn gangan náà ń pè ní seriousness òun náà ń pè ní mẹ́sìn so káwọn èèyàn ká ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá ṣe mistake wọ́n mọ́ ń gbà pa àwọn ṣe mistake àwọn àìgbọ́ra ẹniyé tó pọ̀ yìí yóò tún dínkù dáadáa ṣùgbọ́n kálukú àwò pé mo ti sọ ah, àti wá gbọ́ kí wọ́n sọ fáwọn èèyàn pé tí mo sọ́njọ́ yẹn á ah, eh, mo ṣe mistake ń bẹ́ o problem yẹn àwọn ìmọ̀mùta rẹ̀ rí ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà na máa ń change bí àwọn kan tó bá sọ tó bá rí pé táwọn sọ ń gbà kan kì ní ikú díẹ̀ káàtó alimami shafi rahmatulahu ta'ala ó ní ajima al-muslimun ala anna man istabanat lahu sunnatun arasulillah sallallahu alaihi wasallam falẹ́ ìsọláwù ayọ̀dọ́ àlekọ́lì ahmed bashar ó ní gbogbo àwọn mùsùlùmí ẹni wọ́n kò lórí wípé ẹni tí súnà nábì kan bá hàn sí kò tọ́ fún kó gbé jùlẹ̀ fún ọ̀rọ̀ èèyàn kan ní ọ̀rọ̀ ọmọ kó àwọn pé ah, àfa mi sọ báyìí tálà àfa rẹ̀ ń náà bí sọ so bẹ́ẹ̀ ni mọ́mù malik rahimahullahu ta'ala náà nínú ọ̀rọ̀ báyìí imam shafi'i imam ahmed gbogbo wọn torí náà tá a bá ti rí òdodo ká mọ̀ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún òun ni tó pọ́n wálé wọ́n láwọ̀ àlẹ́ kò dáa kí èèyàn máa kírun lẹ́yìn gbogbo ẹni tó bá gbà pé kò sí àpé ànábì míì tó ń bẹ lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam so eléyìí dẹ̀ ni àdìọ́kàn àwọn ahmadiyya lágbàáyé wọ́n gbà pé gulam ahmed tí wọ́n mọ̀ sí miza ahmed ìpé ànábì lòun náà bánàbí muhammad sallallahu alaihi wasallam ṣe jẹ́ ànábì lòun náà jẹ́ ànábì so bẹ́ẹ̀ lọ́lọ́n fún náà ní tíra so ó kàn jẹ́ pé tíra rẹ̀ ní kò ń ṣe nǹkan tí ó kọ́mọ̀nù ṣùgbọ́n lọ́wọ́ bá fún náà ní tíra so ní kẹbíá bí 1973 ọ̀ṣọ́ ni wọ́n ṣe mítíìnì ní gbogbo ní àgbáyé islam lórí ọ̀rọ̀ wọn wọ́n dẹ̀ dìklẹ̀ pé àdìọ́kàn yìí àdìọ́kàn tó tako àdìọ́kàn islam ni so èèyàn kan ní sí kò ní lọ ṣe hajj kó wá kọ ahmadi síbẹ̀ kó ní sẹ́kìtì bí wọ́n ṣe lè kọ pé ansarudin ni mí ẹ̀tí wọ́n lè sọ pé nasfat ni mí kéèyàn kan wá kọ pé òun ahmadi lòun lápójú wọn ní fún visa torí pé gbogbo àgbáyé islam lẹ́nu wọn kò lórí pé wọ́n ṣe àtà ìjọba pakistan tó ṣe wípé wọ́n ń bẹ́nu rẹ̀ nígbà yẹn nìyí so àwọn náà díklẹ̀ wọn pé wọn kì í ṣe mùsùlùmí ní pakistan lónìí india ni wọ́n wà lápapọ̀ tẹ́lẹ̀ síwájú kí wọ́n tó ya kí pakistan eh, india ni nínú india àti gulam ahmadu tí wọ́n wà ń gbà yẹ àti ìgbà tó dígbókè pakistan náà dá dúró ní pakistan tán wà lónìí wọn àkàwọn kó mùsùlùmí bẹ́ẹ̀ hmm so anybody nu wọn tó bá lóun ṣe ájì ní kò ní fi kí ní amadín yẹn kò ní fi hàn eh. wọ́n ní káàkiri àgbáyé wọ́n ní britain wọ́n ní káàkiri ṣùgbọ́n problem gangan ni wípé problem gangan ni wípé ìgbà wípé anabi mi ń bẹ lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wasallam olóòdè ni miza gulam ahmad so eléyìí ni àdìọ́kan wọn so wọn àdẹ̀ ṣe tán àti juwọ́lẹ̀ lórí yẹn so ìyẹn gangan ni major problem ó láwọn nǹkan míì náà ṣùgbọ́n major problem nìyẹn tí wọ́n fi declare wọn kẹfẹ́ rí ni so èèyàn ń kírun lẹ́yìn ooru àwọn èèyàn bẹ́ẹ̀ wàláwà àlọ́ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك